ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa ẹ lélelélélélélélé ṣẹ́ wa fàájì ọ̀sán òun náà ni ètò tó balẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín Orísun tẹlifíṣọ̀n Orísun Orísun wa àtẹ̀mí àti yín Orísun ọ̀rọ̀ wa Orísun ògo wa Orísun àlàáfíà wa kò ní gbẹ a máa ṣe kí ni a máa pọ̀ sí ni níléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n àwa ni bàbá wa làgbà irú wa àpẹ méjì láwùjọ àti pàápàá ìtìmọ̀ yìí pé gbogbo àwọn nǹkan tẹ́ máa ń rí ṣé eré ni eré àgbéléwò tàbí sinimá tàbí àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan gbogbo nǹkan tẹ́ bá ń rí lórí ẹ̀rọ amóhùnmáwòrán lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn dájúdájú tó yé mi yéké ẹ ò lè rí lórí ẹ̀rọ amóhùnmáwòrán mi òun la ṣe máa ń sọ ní gbogbo ìgbà pé Orísun àwa ni bàbá àwa ni àgbà ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣe rí aṣọ tí mo wọ̀ yìí ẹni kó gbé mi débẹ̀ tẹ bá ń gbọ́ ìbílẹ̀ folk àwọn náà ni wọ́n ń dára fún mi ní gbogbo ìgbà àwọn aṣọ tẹ́rí tí mò ń wọ̀ ní gbogbo ìgbà yẹn ìbílẹ̀ vogue ni ẹ sáré tètè kẹ́kọ̀ọ́ sí wọn ní instagram ìbílẹ̀ vogue parí wọn níbẹ̀ ìbílẹ̀ vogue ẹ ṣe tẹ̀ ń jẹ́ kí n máa rà ní gbogbo ìgbà bákan náà gbogbo àwọn ẹ̀ṣọ́ tẹ máa ní tí mo máa ń lò Demi luxury accessories ní instagram ẹ lọ bá wọn níbẹ̀ àwọn náà ni wọ́n jẹ́ kí n máa yọ bí ọjọ́ tí mo ń ràn bí oòrùn tó adéfẹ́wá Fọwọ́ṣadé lórúkọ tèmi ọmọ onílẹ̀ tó ń tẹ̀ jẹ́jẹ́ ajẹjẹ àtẹ gírígírí ọmọ onílù tí ò fẹ́ kó tú àwọn tó ń bá mi gbé àwọn ni wọ́n ń ṣe é bẹ́ẹ̀ the only forward of Lagos another forward of Lagos is a counter ẹ wò ó ní èní yìí ọmọ sọ pé ẹja ni wọn akọ eléyìí kì í ṣe ẹja akàn gbangba akàn gidi ìgbà tó jẹ́ pé kíni tẹ bá ẹ tiẹ̀ lè rírú ẹ̀rà lọ́jà ẹ tó máa parú ẹ̀gàn lódò tó máa tà fún yín owó ńlá owó gọbọi òun náà ni nǹkan tó máa tà fún yín àlejò mi lẹ́ni òun náà la pè ní bọ̀dá táyé oníyàkuyà àmọ́ kọ́ tó di pé mo fojú àlejò mi hàn ẹ jẹ́ kí n sáré jẹ àyínsìn kankan ẹ jẹ́ kí n sáré gbẹ̀yìn débì kan ẹ wò ní àti alẹ́ yìí lọ ẹ máa máa bẹ̀rẹ̀ sí ní ní àǹfààní láti máa wo àwọn sinimá àwọn sinimá gbàǹkangbì àwọn sinimá tó jẹ́ pé ó ní àwọn òṣèré oríṣiríṣi nínú pẹ̀lú àwọn ojú tó jẹ ojú ní gbèsè lẹ máa máa rí bẹ́ẹ̀ àwọn sinimá gidi tó jẹ́ pé àwọn àwòrán tí wọ́n fi yà wọ́n gan àwọn àwòrán tó jẹ́ pé irú ẹ̀ kò pé méjì ní orílẹ̀-èdè wa tó jẹ́ pé àwọn directors gidi tí wọ́n lórúkọ láwùjọ àwọn náà ni wọ́n yà wọ́n àtàwọn oríṣiríṣi òṣèré lẹ máa máa ní àǹfààní láti máa jẹ̀gbádùn ní orí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn láti àṣálẹ̀ lọ bákan náà àwọn orin oríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan lè máa ní àǹfààní láti máa wò ẹ tiẹ̀ ti ní àǹfààní ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo tún wá fi ń dá yín lójú kò yẹ yín mò ń rí àṣọ ìpín láti alẹ́ ìlọ́sẹ̀ àwọn orin gidi lè máa máa wò ní orí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣọ̀n ẹ wò ó gbogbo ètò mi pátápátá ẹ máa fọ́lò wa níléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n lórí ẹ̀rọ ayélujára ní instagram ní facebook ní twitter ní òun náà ní at orisun tv tí tèmi fún ara mi tó bá ṣú ọ̀ fún yín tẹ̀mọ̀ pé fẹ́ bá mi débẹ̀ èmi máa ń gbèyàn débẹ̀ ni o tẹ bá mọ̀ pé ẹ̀yin gan lè bá mi débẹ̀ ó yá ní instagram fowó of lagos ní facebook mi adéfẹ́nwá fowóṣadé òní orúkọ mi ní facebook ó yá mo ti ṣetán láti fi ojú àlejò mi hàn ee eba bọ̀dá táyé oníyàkuyà nígbà tá a bá dókè lọ tá a bá padà dé ẹ wá rí àlejò mi ẹ ṣe gan ni ó yá ẹ já dókè lọ. ní Facebook yẹn ẹ máa rí mi níbẹ̀ adéfẹ́nwá fowóṣadé tó bá ní nǹkan méjì kan tàbí nǹkan kan tó ń rí lójú ẹ ṣáà pàdé mi níbẹ̀ ní Instagram Facebook ẹ máa bá mi sọ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ níbẹ̀ kì í tí mo sọ fẹ́ fi kún ni eléyìí gbogbo ẹ̀yin tẹ̀ ń pè mí ní Instagram ní Facebook ẹ̀ ẹ̀fúnwọ́ of Lagos o bá a gbé artist báyìí wá bá a gbé actor báyìí wá bá a gbé actress báyìí wá bá a gbólórin báyìí wá gbogbo wọn pátápátá ni mo ti kàn sí lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo àtẹ̀jíṣẹ́ tẹ fi ránṣẹ́ sí mi ní Facebook Instagram gbogbo ẹ̀ náà ni mo ti fi hàn wọ́n tí wọ́n dẹ̀ fi dá mi lójú pé Fowóṣadé o bá a sọ fáwọn olólùfẹ́ wa pé láìpẹ́ láì jìnnà ọmọ àríwá lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun TV pàápàá lórí ètò fàájì ọ̀sán ẹ wo lára àwọn èèyàn tẹ́tí wá sọ fún mi pé ẹ owó ìjọba àgbé wà bá a ṣe kíní kan lára wọn ti wà níkàlẹ̀ lórí ètò mi báyìí báyìí ó ní mo ṣe sọ́lẹ̀ kan pé ẹja kọ́ ni mo kàn á kan gbangba á kan gidi gbà òun ni nǹkan tí mo kàn ní orí ètò mi lẹ́ni bọ̀dá táyé oníyàkuyà àwọn ọmọ ṣe kíni ọmọ agbé mi àti yín ọmọ agbé wà níbẹ̀ ẹ jẹ́ ká dókè lọ nígbà tá a bá padà dé àti mi àtàlejò mi a máa fi ara wa hàn ẹ ṣe gan ni. ẹ kúlé ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Gsport 9 ride or die yín fowó ṣadé adéfadé only fowó of Lagos mo sọ lẹ́ẹ̀kan mo nígbà tí bá máa padà dé pé màá wọlé tán pé màá dé tán pẹ̀lú àlejò mi lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kí n bí ní nǹkan kan náà ẹ mọ àwọn àwòrán kan tẹ́ máa rí pé ẹni yìí fine gan-an tẹ́ bá tún máa padà rí àwòrán kan báyìí ẹ máa pípa ẹnu ẹni ṣe wá wọ́ báyìí orí ẹ̀ ṣe wá bẹ́ẹ̀nì báyìí iṣẹ́ ọwọ́ bọ̀dá táyé oníyàkúnyà ó yá ẹ káàbọ̀ ẹ bá mi kí gbogbo àwọn ará lé. ẹ káàsán gbogbo ẹ̀yin ará lé orúkọ tèmi ni ọ̀ṣínà ọ̀tàẹ̀wò tí ọ̀hún èèyàn mọ̀ sí bọ̀dá táyé oníyàkúnyà ọ̀ṣínáwó Táíwò gangan lórúkọ àlejò mi ṣùgbọ́n ṣe òkè tí wọ́n máa rí ògo lò ògo tó ṣe kí ni ògo tó pọ̀ ògo tó pọ̀ lọ wàrí ṣùgbọ́n pọ̀ lọ bọ̀dá Táyé oníyàkuyà ó ní wọ́n ṣe ń jẹ́ Táyé bọ̀dá Táyé oníyàkuyà ó pọ̀ fún wa ó pọ̀ fún bọ̀dá Táyé ó yá bọ̀dá mi Táyé ṣẹ̀rí lẹ́ẹ̀kan sí ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yìí èmi ò kí dédé gbé wọn sórí ètò mi gbogbo àwọn tẹ́ ń pè mí fún ẹ àǹtí Fowóṣadé ẹ bá gbé lágbájá wá ẹ bá a gbé tàmẹ̀dù wá láàárọ̀ orúkọ tẹ́ ẹ fún mi àwọn èèyàn yín tẹ̀sán pé àyẹ̀ ń kójọ lọ́tún lọ́sì pé ẹ bá wa gbé wá ara wọn ni mo ti bá yín mú wáyé bọ́dá táyé oníyàkuyà ẹ bá mi kí àwọn èèyàn yín lẹ́ẹ̀kan sí. ẹ káàsán èèyàn ara ilé ṣe dáadáa lẹ́wà orúkọ mi ni bọ́dá táyé oníyàkuyà lẹ́ẹ̀kan sí. Hmm. ó yá bọ́dá táyé oníyàkuyà ìyàkuyà tẹ̀ ń yá yìí tó gbé yín débẹ̀ kò yé yín báwo gangan lẹ ṣe bẹ̀rẹ̀ kí ni nǹkan tẹ̀ rò débẹ̀ kí ni nǹkan tẹ̀ rò débẹ̀ báwo lẹ ṣe bẹ̀rẹ̀. mo ṣe bẹ̀rẹ̀ gangan ni pé mo understand pé ní life èèyàn gbọ́dọ̀ máa ṣe nǹkan tí àwọn èèyàn ti ń ṣe ní gbogbo ìgbà èèyàn gbọ́dọ̀ mú concept tiẹ̀ náà jáde so a gbọ́dọ̀ máa ṣe gbogbo nǹkan tí èèyàn bá ti ń ṣe ní gbogbo ìgbà so nǹkan tí ó fi mú concept yẹn náà jáde nìyẹn. bọ̀dá Táyé sọ pé èèyàn ò gbọ́dọ̀ máa ṣe nǹkan tí gbogbo èèyàn bá ń ṣe ní gbogbo ìgbà wípé èèyàn gbọ́dọ̀ rò pé èmi náà o kí ni nǹkan tí mo lè ṣe tí àwọn èèyàn kò tí ì máa ṣe ó dẹ kó tó di pé àti ẹ̀tún wá padà sórí ọ̀rọ̀ ẹlẹ́kùnrẹ́rẹ́ iléèwé wo gan lẹ lọ láti kékeré wá. iléèwé tí mo lọ láti kékeré mo lọ sí. Eh, fún primary school alubarika nursery and primary school lẹ́kọ̀ọ́ ní bariga lẹ́yìn náà mo lọ sí st luke's grammar school lẹ́yìn náà mo lọ sí ajayi crowder ní eh, st finbas nìyẹn wà so lẹ́yìn ìgbà yẹn náà mo wá lọ sí the polytechnic ìbàdàn tí mo ti read the business administration and management. bùdá táyé oníyàkuyà wọ́n mú láti primary school títí tí tí wọ́n fi dé ilé ẹ̀kọ́ àgbà tó jẹ́ Ìbàdàn Poly bọ̀dá Táyọ̀ oníyàkuyà wọ́n ka business administration ní Ìbàdàn Poly ṣùgbọ́n lè business administration tí bọ̀dá Táyọ̀ kà ni bọ̀dá Táyọ̀ dẹ̀ fi ṣe kiri ló fi ń jáwọ́ fún bọ̀dá Táyọ̀ ó yá bọ̀dá Táyọ̀ ìgbà tẹ́ tí wàá bẹ̀rẹ̀ ìyàkuyà yìí gan èèyàn wo lẹ kọ́kọ́ yà èèyàn wo lẹ kọ́kọ́ yà níyàkuyà. ah èyí tó mọ́ yà ni actor latif Adédìméjì Lateef Adédìméjì. ìgbà tẹ́ wá ya Lateef Adédìméjì ní yakuya báwo ló ṣe fíl báwo ló ṣe gbà sí kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. like ọtí ẹ ọ̀rẹ́ rìn ọ̀rẹ́ rìn gan lọ́jọ́ yẹn tó rọ pé ah irú èèyàn ò lè lè báwo ló máa ṣe déédéé mú báírò àbí pen tó máa fi sọ pé òun yá mi tó dẹ̀ yá mi ní ìyà báyìí so ó jẹ́ pé like ọjọ́ yẹn gan tún repost ẹ̀ so nǹkan tó ń fún mi ní energy láti máa tún máa ṣe dáadáa ni. lẹ́yìn tẹ̀yà Adédìméjì Lateef ní ìyàkuyà tán àwọn èèyàn gbòógì wo lórílẹ̀‐èdè igolẹ́tì ti yà tó dẹ̀ jẹ́ pé wọ́n tẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ nígbà tẹ̀ ìyàwó tí wọ́n gbọ́ sí kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá mi dárúkọ yàn bóyá bíi mẹ́ta ọ̀ mẹ́rin tó jẹ́ èèyàn gbòógì tẹ̀yà ní orílẹ̀‐èdè Nàìjíríà wa mo ya mo tún ya actress ọmọtọ́lá èkéyìdè ọmọtọ́lá jọládé èkéyìdè mo ya wọn gbà yẹn so gbà tó rí lọ fi sọ pé ah, torí gbà yẹn bọ́ sígbà tó fẹ́ ṣe tó fẹ́ gbé fíìmù kan jáde gbà yẹn lockdown sọ wá wò pé kọ́ńtẹ́ǹtì ah, yìí ó dẹ̀ kó máa waste bẹ́ẹ̀ kó jẹ́ kó máa wá àfi ṣe skit gbà mo fi lọ sọ́dọ̀ wọn gbà eh, yẹn tọ́fì kẹ́ Mọ́tọ́lá Jọládé invite ọ invite mi wá pé àfi oh, jọ ṣe skit gbà yẹn náà lọ pé àwọn bíi two comedians eh, Zik Saloma àti Nasboy láfi jọ ṣe skit yẹn gbà yẹn so òun ló fi wá jẹ́ advert fún movie tó fẹ́ gbé jáde gbà yẹn so ẹlẹ́ẹ̀kejì tí mo tún yà ní eh, gọ́vnọ̀ of Lagos State Baba. Eh, hey. Baba Babájídé Sanwó-Olú bọ̀dá Táyé ti bó káàdì o wọ́n tún ti ya gómìnà ìpínlẹ̀ Èkó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn gọ́vnà Babájídé Sanwó-Olú bóyá hmm. mò ń gbọ́ o. ìgbà tí mo yà wọn náà kò yẹ pé mo kàn déédéé yà wọn náà mo kọ́ give notice fún àwọn fans mi pé mo fẹ́ ya gọ́vnà pé kọ́ advice mi torí èmi náà mo mọ̀kọ́ tí mo ń ṣe lórí yìí pé kọ́ máa yẹ pé ọmọ arrest mi so immediately tí mo dẹ̀ post ẹ̀ mo dẹ̀ get a response láti ọ̀dọ̀ governor n pé okay don't worry oya oh, do it we are waiting wọn ò pe ṣé kò yẹ pé trap lélẹ̀ so ìgbà yẹn náà lèmi náà fi sọ pé kì í ṣe even most of my fans gan sọ fún mi pé ó máa dáa get response from the governor pé kò ya good fortune èmi ò ṣáà dá wọn lóhùn pé nǹkan táwọn èèyàn ti mọ̀ mí sí ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ so gbàyàn dẹ̀ mo ṣe immediately náà ni wọ́n sọ pé òkè ṣémi náà ló yà báyìí má wọrí wá wá wá gbé fún mi ní ọ́fíìsì mi so ẹ jẹ́ pàtẹ́wọ́ ẹ jẹ́ kọ́kọ́ pàtẹ́wọ́ fún bọ̀dà táyé fún yẹn náà pé bọ̀dà táyé ya gómìnà pé ní yàkuyà wọ́n yà wọ́n dáadáa tẹ́ pé ìgbà táwa gan rí gan ni ah gómìnà wa rèé o nípínlẹ̀ èkó ìdí tí wọ́n fi pàtẹ́wọ́ fún bọ̀dà táyé náà ni wípé ìgbà tí wọ́n yà wọ́n tán gómìnà wa tẹ́wọ́ gbà á àwòrán ẹ̀ náà ti máa rí báyìí gómìnà wa ló gbé àwòrán yẹn sókè nígbà tí wọ́n pè wọ́n yẹn sẹ́yìn náà ti rí ó yá ẹ tẹ̀síwájú. so ìgbà tí mo dẹ̀ ya wọn tí mo dẹ̀ lọ present ẹ̀ náà fún wọn everything there work fine and then tó bá pè mí náà ti wá gbọ́ most of àwọn fans mi tó ti sọ pé torí ìgbà yẹn náà tó sọ pé tún gbé wá ok ṣé ìwọ náà dẹ̀ fẹ́ lọ ṣá ọmọ <laughs> pé àwọn prison kò jìnnà sẹ́sìn ọkọ máa ní pé kó gbé ẹ lọ sí kíní so mo ṣáà mo ṣáà lò pẹ̀lú ìgbàgbọ́ bọ́ ẹ̀rù náà ń bẹ̀ mí náà ẹ̀rù náà ń bẹ̀ mí torí ọ́fíìsì lọ ni pé kí n gbé wá gbà yẹn bọ̀ kò hápùn pé mo lọ sọ́fíìsì ó ní program kan tó ń ṣe ní eh, eh, blue roof LTV tó pé kí n wá so like mo kọ̀ ó pé ọkọ̀ fẹ́ fi tún fi jẹ́ kí àwọn èèyàn mọ̀ mí sí ni torí iwájú àwọn èèyàn púpọ̀ ni almost eight thousand ó wà ní eh, kíní yẹn ní ọjọ́ yẹn so ibẹ̀ yẹn náà mo ti wá present ẹ̀ fún everything there fi eh, bàbá wa bàbá wa fi sẹ́yìn káńtà ẹ̀ pé ah kàkà kí bàbá máa fi sẹ́yìn káńtà bàbá tún ṣe kí ni bàbá tún pro ní àzùbàrà táyé oníyàkuyà that's a good one ó dà lẹ́yìn yẹn tún kọ́. mo ya ah, àwọn èèyàn náà pọ̀ bó mo ya eh, akínsíkù akínsíkù ah, ah, olórí èyọ. hey brata it's go hard ẹ̀rọ àwọn orúkọ tó ń darúkọ yẹn the only olórí ẹ̀yọ̀ of Lagos tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Bámi Akínṣíkú of Lagos ó yá mọ̀ ń gbọ́. so àwọn ni mo yà náà nígbà yẹn náà wọ́n dẹ̀ ní pé kí n gbé wá so àwọn náà ti rí ti gọ́vnà náà nígbà yẹn so bí gọ́vnà náà ṣe post yẹn náà lọ́wọ́ náà ìsọ́kọ̀ náà máa ṣe lọ́jọ́ tí bá máa gbé wá so kíní yẹn ló àwọn bíi tí mo lè ó dàbí pé ẹ̀yà ẹ̀yà ó ní àwòrán kan tí mo rí ẹ̀yà chairman Bariga eh, eh, Bariga eh, local government bẹ́ẹ̀ni báwo làwọn náà ṣe fíìl. Ah, inú wọn dùn gan torí inú wọn dùn pé agbègbè tí ọ̀wọ́n náà wà ni mo ti wà so àwọn kan lọ sọ pé kíkanú àwọn tọ́jọ́ wà náà lọ fi tébù ọ̀rọ̀ mi lọ pé ẹkùn náà yẹ mi náà tèmi náà dẹ̀ fi so ó jẹ́ bíi kíní náà ohun gbogbo tí kálukú bá ń ṣe ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lú ọ̀wọ̀ àkọ́kọ́ tí mo rí kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ bọ̀dá Táyé ni pé wọ́n ní káwọn tó ya odidi gómìnà ìpínlẹ̀ Èkó wa wọ́n láwọn kọ́kọ́ fi tó èèyàn kan tàbí méjì létí pàápàá débi pé wọ́n tún fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí gómìnà pé bá mi o the only Sanwó-Olú of Lagos mo mà fẹ́ yà yín ẹ dẹ̀ mọ̀ bí mo ṣe máa ń yà àwọn èèyàn níyàkuyà wọ́n ní gómìnà wa ní àwọn bó àyè ṣe mọ̀ pé bọ̀dá táyé fi hàn níbẹ̀ pé àwọn ní ẹ̀kọ́ kò kí n ṣe pé ká máa lo ẹ̀bùn tiwa ká máa lò ó lọ́nà òdì ó dá bọ̀dá táyé oníyàkuyà láti ìgbà tẹ̀síwá bẹ̀rẹ̀ ìgbà wo gan ọdún wo gan lẹ bẹ̀rẹ̀ sí ní ìyàkuyà tẹ̀ ń yà yìí. tí mo ti ń ya ìyàkuyà tí mo ń ya náà. ìyàkuyà. <laughs> <laughs> like two years back. bí tá a bá sọ bóyá bíi 2000 late 2019 àbí early 2020 lẹ ti bẹ̀rẹ̀ kọ́ yẹn. bí early early 2019. bọ̀dá mi táyé ti ń ya ìyàkúyà ìyàkúyà rẹ̀ ti bó káàdì fún bọ̀dá mi táyé àtẹ̀mí àti ẹ̀jẹ̀ ká dókè lọ nígbà tó bá padà dé bọ̀dá táyé ò ti lọ ọ wà ní ìkàlẹ̀ nígbà tó bá padà dé àtúnṣe gbọ́rọ̀ kan tàbí méjì fẹ́nu àlejò mi mo lọ àbọ̀. ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ níbi tá a ṣe fàájì yẹn lọ bó ṣe yẹ kó lọ ẹ má gbàgbé fàájì ọ̀sán lẹ́sìn wò lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èmi mọ́ yín ọ̀rọ̀ yín olólùfẹ́ yín Fowóṣadé Adéfọ́ládé ọ̀nà fowó of Lagos another one is a counterfeit àlejò mi wà níkàlẹ̀ bọ̀dá táyé oníyàkúyà eh, eh, bọ̀dá táyé ò sọ̀sọ́kúsọ ìyàkúyà nìkan ni bọ̀dá táyé wà ń yà tó bọ̀dá mi táyé tó sì wà níkàlẹ̀ pẹ̀lú mi láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìyàkúyà yìí kí ni àwọn àǹfààní tẹ́ ti rí gbà tó dẹ̀ tún wò Ah, yàkuyà tí mo yà ṣé kí n tiẹ̀ stop ni àbí kí n tẹ̀síwájú ǹjẹ́ ẹ tiẹ̀ rí any encouragement. mo rí encouragement lórí yàkuyà tí mo yà torí kó tó di pé ọ̀wọ́n àgbààgbà accept ẹ̀ fún mi àwọn tó wà lórí social media náà tó yẹ pé ọlọ́run náà gbàdúrà àwọn bọ́wọ́ wa expose àwọn náà ti ń gbára màsíkẹ̀ so àwọn dẹ̀ ló ń sọ fún mi pé ìkọ́ tó ń ṣe yìí ó sì máa gbé ẹ débi tó nérò sí dáadáa so òun ni àti pé most of them lẹ́yìn ìgbà tó bá ti sọ̀rọ̀ yẹn tó bá yẹ ọkọ̀ máa sọ yẹn kí n send account number mi ọkọ̀ máa ọkọ̀ wọn máa fún mi lówó so nǹkan tí nǹkan tó ń ṣẹlẹ̀ ni. ó dà ẹ sàn kankan lẹ́ẹ̀kan pé ọmọtọ́lá jọládé kẹ́hìndé wípé wọ́n pè ìgbà tẹ yá sí wọn wípé kẹ wá píṣọ̀nù sinimá wọn. sinimá yẹn ṣé ẹ ti ní lọ́kàn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ohun mi kí n máa ṣe tíátà kí n máa ṣe múfì iṣẹ́ ní lọ́kàn tẹ́lẹ̀ rárá. kò ń ṣe sinimá ọ ti gbé sinimá yẹn jáde ọ fẹ́ lọ máa wò ó ní eh, àwọn sinimá so ọ fẹ́ lọ máa wò ń bẹ̀ so ìgbà tèmi wá yà wọ́n ó wá jẹ́ sásìkò ìgbà tó fẹ́ gbé ọ̀wọ́n kìíní yẹn jáde so wá kú lò bí n pé kọ́ fi ṣe advert sí sinimá ẹ pé lockdown ó mì pé mo ya ìyà mo yà wọ́n ní ìyàkuyà mo tún ní ìgboyà láti gbé wá sí ọ́fíìsì ọ̀wọ́n láti wá sọ pé ah torí bisikíìtì yẹn ṣe lọ wípé mo wá sí torí mo meet reception pé wọ́n pé who are you looking for mo sọ pé mo ń eh, béèrè Ọmọtọ́lá ìyẹn tẹ ọ pé mo tẹ ní respect ṣé kí ni wọn mo pè bẹ́ẹ̀ so ó jẹ́ bí pé mo ní ìgboyà láti gbé nǹkan tí mo mọ̀ pé kò fi bẹ́ẹ̀ wà òkè wá sọ́dọ̀ wọn so nǹkan tó ojú ẹni tó dẹ̀ máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ máa rí ojú ẹ máa rí so you are locked down ibẹ̀ ló máa máa gbé so ó dà fi ṣé ni. mo kí n lọ́wọ́. Eh, so ó fi dàbí pé torí fíìmù tó ṣe orúkọ ẹ̀ ní lockdown tó fi ṣe bíi pé ó fi ṣe advert sí movie yẹn hmm. ìyàkuyà dowó ìyàkuyà dọ̀rọ̀ ìyàkuyà di ọlá fún bọ̀dá mi táyé oníyàkuyà ó dáa fún tiyín tó jẹ́ pé ẹ ti ṣàwárí ara yín táwọn olóyìnbó máa ń sọ pé ẹ ti discover talent àbí ẹ̀bùn tọ́lọ́run ti fún ẹ̀yin ìmọ̀ràn wo lè lè bá mi gba àwọn olólùfẹ́ yín àwọn aráalé pé tó ẹ̀bùn tiyín o tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ̀bùn báyìí lẹ́ni o báwo lẹ ṣe lè máa manage ẹ̀ tá a fi di nǹkan ẹ mọ̀ kí n gbà mí náà gbogbo nǹkan náà kọ́ ni owó tó yẹ pé tó bá yá tó bá pẹ́ téèyàn ti ń ṣe nǹkan yẹn àwọn àǹfààní tó máa búyẹ fún èèyàn ìmọ̀ràn wo ni ẹ lè bá mi gbà wọ́n. <clears throat> ìmọ̀ràn tí mo lè gba àwọn tó tún fẹ́ máa ṣe irú nǹkan báyìí ni pé alákọ̀ọ́kọ́ ni pé kó máa gbàdúrà dáadáa hmm. àdúrà ṣe kókó nínú ayé kéèyàn tó mẹ́kì step gan èèyàn gbọ́dọ̀ gbàdúrà ìrọ́lọ́run ló máa bá yàn crown effort àìmọye tó ń ṣe làálàá hmm. tá a dẹ̀ gbọ́ so àdúrà ṣe pàtàkì tó bá ti ń gbàdúrà tó ní sùúrù pé ní sùúrù yẹn kó ìtú máa ṣe nǹkan tó ń ṣe lọ kò ń ṣe nǹkan náà ló máa gba nǹkan tó ń ṣe hmm. wàá ṣiṣẹ́ wàá máa ṣiṣẹ́ wàá máa ṣiṣẹ́ èèyàn kan ló máa gbé ẹ jáde o lè máa pè à mò ń ṣiṣẹ́ yìí kò dé anybody dẹ̀ rí mi dóò tó bá súnyàn gba mi èèyàn lè fẹ́ ọ pé à ọ̀gbẹ́ni ṣé kọta tiẹ̀ ń ṣe tó tiẹ̀ tó tiẹ̀ já so tọ́lọ́n bá lè tó yẹ mú sọ pé àdúrà ni pé tọ́lọ́n bá wà pẹ̀lú ẹ̀ á jẹ́ kó ní sùúrù láti lè accomplish mission ẹ̀ so nǹkan tí máa sọ fún àwọn aráalé nìyẹn. ṣé mọ̀ pé àwọn kan tún wà tó jẹ́ wípé ẹ̀bùn táwọn ní mindset ẹ̀ ní pé ẹ kẹsẹ̀kẹsẹ̀ kó ṣáà tiẹ̀ sáré káwọn ṣe ìsáré ṣe tẹ́báwé kó ṣáà ti jáwó ṣó yẹ kéèyàn sáré nírú mindset bẹ́ẹ̀ yẹn níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ àti máa lo ẹ̀bùn èèyàn. torí ó máa bà nǹkan púpọ̀ jẹ́ kò ní jẹ́ kẹ́ lè deliver nǹkan tó yẹ kẹ́ deliver torí gbogbo nǹkan tó wọn máa ranjú mẹ́ni yẹn bí owó bí owó ni so láti lè gbọ́kọlẹ̀ pa sọ̀kalẹ̀ láti lè ṣe nǹkan tó máa difficult fún èèyàn bẹ́ẹ̀ so wọ́n tó bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ o ní kọ́kọ́ ní mindset pé owó lówó kọ́ fẹ́ lé bá wà á kọ́ lé mindset pé jẹ́ kọ́ àwọn èèyàn tiẹ̀ gba nǹkan tí mò ń ṣe tó bá kọ́ lé mindset yẹn ló máa fi máa so lẹ́yìn yẹn everything ma ma fall into place. ó dà bọ́dá táyé oníyàkuyà orúkọ yẹn ṣé táyé yẹn ṣé orúkọ yín gangan ni àbí nickname táyé yẹn báwo ló yẹ jẹ́. ṣé oníyàkuyà yẹn. no táyé yẹn gangan. táyé orúkọ mi ni táyé ọ̀ṣináwó táyé. ó tó túmọ̀ sí pé ìbejì ni. ìbejì ni mi ìbejì ọkùnrin ní kẹ́hìndé àbóbìnrin. ọkùnrin. ọkùnrin ṣáwọn náà máa ń yàyà kúyà. <laughs> òun ló máa ń yà mí ní tí bá ti ń yà yàkuyà bí máa ń gbé picture yẹn dúró báyìí tí máa ń ṣe báyìí so òun ló máa ń yà mí bẹ́ẹ̀ torí ẹ̀ photo credit mi tó bá pé ẹ máa ń rí máa kọ at funny kenny so ó máa ń wà mí òun ní ìkejì mi gangan. ok tamari ní Instagram tẹ máa ní ẹ photo credit to at funny kenny ok ọkùnrin ní ìkejì yìí wọ́n jẹ́ wà ẹ pé tí bùrọ̀ àtàwọn oníyàkúyà bá ti yàyàkúyà yẹn tán báyìí ẹni tó máa ń yà wọ́n tó máa tún yà bọ̀dá táyé pẹ̀lú yàkú ìyàwó wọn yẹn àwọn ni bọ̀dá kẹ́hìndé àti fọ́ní ẹni ṣé comedian làwọn ni. ẹ comedian lòun. ẹ comedian ló máa ń ẹ díẹ̀ náà. díẹ̀ díẹ̀ that's a good one. kódà bọ̀dá táyé oníyàkúyà ìyàkúyà tẹ́ pè mọ́ yìí ṣé ẹ ti rò tẹ́lẹ̀ ní àbí nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní ya yàkúyà yẹn yẹ mú oh, ìkejì mi náà ló sọ ń gbà torí gbà tí máa bẹ̀rẹ̀ ó máa pe tí bá ti ń yà ń bẹ̀ á máa pe hmm, oníyàkuyà ọgbẹ́ orúkọ ẹ kúkú táyé kúkú lorúkọ ẹ bí akókó máa lo bọ̀dá táyé oníyàkuyà òkókó mọ̀ pé yàkuyà kò ní sẹ́ni tó máa arrest ẹ̀ wá ti ní pé òyàkuyà kúkú ló kú ń yà èèyàn tó bá accept ẹ̀ fún ẹ bẹ́ẹ̀ so bí orúkọ yẹn ṣe jáde nìyẹn ìkejì mi ló mú ló ṣàwàdà tí orúkọ yẹn fi jáde pé ìyàkuyà so so gbogbo tẹ bá dẹ̀ lọ́nà ni bọ̀dá kẹ́hìndé máa ń tẹ̀lé yín lọ àbí. tó ẹ̀yin tẹ bá jẹ́ èjì rẹ àwọn wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá wọn ẹ̀yin tẹ bá jẹ́ èjì rẹ ẹni pé àwọn èjì rẹ tèmi wọn lára wọn ẹ̀yin náà ẹ gbárùkù tira yín ìgbà míì kẹ́hìndé máa ń ní ẹ̀bùn tó jẹ́ pé ọlọ́run ò kọ́ mọ́ táyé táyé tó bá ti wà nírú ipò bẹ́ẹ̀ gbárùkù ti kẹ́hìndé ni ìwọ kẹ́hìndé tó bá ní ẹ̀bùn tí táyé náà ní ẹjọ́ ṣe kí ni ẹjọ́ máa ṣiṣẹ́ pọ̀ fún ara yín àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí o ṣùgbọ́n ọwọ́ méjì hmm, ó máa ń jẹ́ kó ṣe kí ni o ó máa ń jẹ́ kó rọrùn dáadáa ni o. bọ́dá ní yàkuyà ìbéèrè mi tó kẹ́yìn rèé ǹjẹ́ láti ìgbà tẹ́tẹ́ sí ya ìyàkuyà yẹn táwọn èèyàn ti ń tẹ́wọ́ gbà á tẹ́ ti ń tibẹ̀ di ìlú mọ̀ọ́ká ṣé ẹ tiẹ̀ wá ní lọ́kàn pé ẹ bóyá irú bíbà yìí o bí mo ṣe wà yìí o mo fẹ́ máa train àwọn èèyàn pé à bóyá kí n kó wọn jọ táwọn náà di ó lè má jẹ́ nǹkan tẹ̀yìn ń yà ó lè má jẹ́ nǹkan tẹ̀yìn ṣe bóyá ẹ bóyá kẹ́ ẹ kó àwọn èèyàn jọ pókè ẹ̀yin náà kí ni bóyá ẹ máa study wọn pókè á irú ìwọ yìí o nǹkan tó dẹ̀ lè ṣe lélẹ́yìí o bóyá jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ṣe tiẹ̀ nínú kan bẹ́ẹ̀ yẹn lọ́kàn. bẹ́ẹ̀ni ẹni lọ́kàn ṣe ti bẹ̀rẹ̀. no process náà a ṣì wà process ẹni lọ́kàn. mo ní lọ́kàn torí nǹkan tí bíi like creativities ó dáa so wọ́n dẹ̀ ti máa ń sọ fún mi àti pé àwọn èèyàn náà dẹ̀ tún máa ń gbà mí nímọ̀ràn pé pẹ̀lú nǹkan tó ń ṣe iná o lè tún lè máa ní àwọn èèyàn náà bẹ́ẹ̀ sọ pé ó lè má jẹ́ nǹkan tí mo ń ṣe ó tún lè jẹ́ pé ẹlòmíì ẹlòmíì ní talent gan Nàìjíríà yìí gan jẹ́ wà very very creative but ògo wọn sì wà jẹ́ pé wọ́n ti rí wọn dáadáa wọ́n ti gbé so tí n bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ náà true èmi náà wọ́n máa tún máa rí more of it so nǹkan tí a fi ń wà lórí process yẹn náà nìyẹn nípasẹ̀ tí wọ́n á rí àǹfààní láti fi dìde láti fi dé tó bọ́dá Táyọ̀ Oníyàkúyà ẹ ṣe fún ọ̀tẹ̀ wá sórí ètò wa ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ yín kó tó di pẹ́ dágbére. mo dúpẹ́ gan-an lé ọwọ́ àwọn olólùfẹ́ mi torí láìsí ẹ̀yin kò sí àwa láì ṣe pé ẹ̀yin tẹ̀ ń rẹ́ni kàkàkà lórí nǹkan tá à ń ya àìmọye ẹlòmíì tó máa ya nǹkan tó fọ́ ni tẹ́ pé kò dẹ̀ ní rẹ́rìn kò sí bí ẹlòmíì ṣe fẹ́ láì kò sí bí ẹlòmíì ṣe máa pa èèyàn míì náà lẹ́rìn náà kò ní fẹ́ rẹ́rìn náà ni so adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ pé ẹ má tí ì di iṣẹ́ wa ẹ ti rẹ́rìn pé ah ọ̀dà táyé tún lélẹ̀ torí ẹlòmíì gan-an ti bá sẹ́ndì píkṣọ̀ yẹn sí torí ti bá sẹ́ndì ẹ̀sẹ̀ ẹlòmíì gbà míì tó yẹ pé pọ̀ fi ojú mi sí tọ́ọ̀dẹ̀ fi orúkọ mi sí àwọn olólùfẹ́ mi àti mọ̀ pé iṣẹ́ ọ̀bàrà ta oníyàkuyà tọ́kì máa tẹ̀ tí máa rí tán máa ti máa táàgì mi lórí post yẹn ìfẹ́ lẹ ní sí wa ìfẹ́ lẹ ní sí mi ọlọ́run á túbọ̀ máa nífẹ̀ẹ́ yín náà mo dúpẹ́ mo dúpẹ́ gidi lọ́wọ́ yín fún ẹ̀ńtẹ́ yín support. God bless you all. Amen. Oya, yá ẹ tún bá mi dárúkọ Instagram handle yín lẹ́ẹ̀kan sí àti Facebook handle yín ẹ̀sọ́ àwọn èèyàn yín tí ó mọ̀ tẹ́lẹ̀ wọ́n á lè máa follow yín hàn. Ok lórí Instagram orúkọ mi ni at bọ̀dá táyé oníyàkuyà bọ̀dá b-o-d-a then táyé t-a-i-y-e underscore oníyàkuyà then ti Facebook mi bọ̀dá táyé oníyàkuyà nìkan ẹ bá ti tẹ̀ ẹ́ máa ti rí i tó adúpẹ́ púpọ̀ lọ́wọ́ bọ̀dá táyé oníyàkuyà tí a pè yín àwọn olólùfẹ́ yín ló ta pípẹ́ àǹtí fowó ẹjọba agbébọ̀dá táyé oníyàkuyà wa o ẹ̀yin olólùfẹ́ tèmi náà èyí ni ẹ ṣe ẹ̀yin olólùfẹ́ bọ̀dá táyé ẹ ṣe bọ̀dá táyé náà èmi náà fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ ìpè wá tó bọ̀dá táyé ẹ̀ túbọ̀ máa bó káàdì sí ni o ògo tó ṣe pọ̀ lọ́wọ́ wàrí ìsinyìí a máa ṣe kí ni a túbọ̀ máa gbé yín débẹ̀ ní ní agbára ọlọ́run ẹ ṣe púpọ̀ tí ẹ dá wà lónìí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn pàápàá lórí ètò fàájì ọ̀sán pẹ̀lú èmi Fowóṣadé Adéfẹ́wà ó yá ẹja dókè lọ́nà mò ń padà bọ̀. bọ̀dọ̀ táyọ̀ oníyàkuyà wọn ti lọ sí ibi tí wọ́n ti wá tó mo fi àkókò ìdúpẹ́ lọ bọ̀dọ̀ táyọ̀ oníyàkuyà pé a pè wọ́n pé àwọn olólùfẹ́ yìí bọ̀dọ̀ táyọ̀ oníyàkuyà wọ́n máa fẹ́ pa mí wọ́n máa sọ pé à táyé la fẹ́ lórí ètò fàájì o bọ̀dá táyé oníyàkuyà ni múdẹ pé bọ̀dá yẹn wọ́n dẹ̀ dà mí lọ bọ̀dá táyé oníyàkuyà ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú wa àmọ̀rẹ́ gbogbo olólùfẹ́ bọ̀dá táyọ̀ níyàkuyà wọ́n tún ní kí n kí yín lẹ́ẹ̀kan sí dájúdájú ó fi hàn wípé ẹ̀yin èèyàn pàápàá èèyàn olólùfẹ́ mi ẹ̀ ń fọ́lọ̀ prógrámù mi tá a pè ní fàájì ọ̀sán pẹ̀lú èmi ọ̀rọ̀ yìí olólùfẹ́ yìí fowó ṣàdé àdìfàní olúfọwọ́ of Lagos àmọ́ kókó ni pé mo dẹ́gbẹ́ lórí ètò lẹ́nìí ẹ jẹ́ kí n sáré ran yín létí àwọn nǹkan kéékèèké tèmi àtàlejò mi táyé oníyàkuyà tá a dìjọ sọ ẹ má gbàgbé pé gbogbo èèyàn pátápátá tọ́lọ́ ń dá ló ní ẹ̀bùn kan tàbí èkejì àmọ́ ká rí i dájú pé ẹ̀bùn yìí a gbìyànjú láti rí i pé ó búyọ wípé a lò ó ẹlẹ́ẹ̀kejì ẹ má jẹ́ ká fi owó ṣáájú nínú gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe the love of money ẹ jẹ́ ká kọ́kọ́ mú kúrò dájúdájú owó ṣe pàtàkì owó máa wá ṣùgbọ́n tá a bá ti kọ́kọ́ lọ fi owó ṣáájú bí bọ̀dà táyọ̀ níyàkuyà ṣe sọ dájúdájú irú nǹkan yẹn àti ẹ̀ lè má rí kọ́bọ̀ níparí ẹ̀ bọ̀dá tẹ́ oníyàkuyà wọ́n mú gbogbo ìgbìyànjú wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní yà àwọn èèyàn àwọn èèyàn tó fine tí wọ́n rẹwà bọ̀dá táyà tí wọ́n yà wọ́n wọ́n tí wọ́n rẹwà dáadáa bọ̀dá táyà mà ti ti bẹ̀ wọ́n mà ti dọ́dọ̀ gómìnà wọ́n mà ti ti bẹ̀ wọ́n mà ti dọ́dọ̀ lórí ẹ̀yọ̀ of Lagos wọ́n ti ti bẹ̀ wọ́n ti dọ́dọ̀ àwọn ọba wọ́n ti ti bẹ̀ dọ́dọ̀ chairman Bariga local government àtàwọn èèyàn jankan-jankan tí a lè dárúkọ ohun gbogbo táwa náà bá ní gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí nílùú láti èní ìlọ tó bá yẹ pọ̀rọ̀ ló bá mọ̀ sọ gbìyànjú bẹ̀rẹ̀ sí ní sọ tó bá yẹ pọ́nrin ló bá mọ̀ nǹkan gbìyànjú láti bẹ̀rẹ̀ sí ní kọ́ tó bá jẹ́ pé nǹkan kan nìwọ náà bá mọ̀ yà ìwọ náà bẹ̀rẹ̀ lẹ́nìí yéé fi èdè yéé fi dọ́là mọ́ táwọn olóyìnbó máa ń pè ní procrastination ẹ má wọrí èmi gan lẹ́bù ẹ má bẹ̀rẹ̀ sí ní lo tèmi náà lọ́la èmi gan lẹ́bù má bẹ̀rẹ̀ sí ní kọrin lọ́tùlá èmi gan lẹ́bù má bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní tó bá di Monday ah ọjọ́ ń lọ akókò kò dúró ọjọ́ ń lọ ìgbà ń yí padà ẹ lo ẹ̀bùn yín ẹ ṣe kí ni ẹ bẹ̀rẹ̀ sí ní gbé òògùn ẹ̀bùn yín jáde láti èní lọ látàyè ti bẹ̀rẹ̀ ẹ̀bùn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lò wọ́n ń ya ìyàkuyà wọ́n dẹ̀ ti bẹ̀ wọ́n ti di ìlú mọ̀ọ́ká ẹ má gbàgbé wọ́n tẹ̀ tún sọ fún wa wọ́n ní ọ̀gá wa ọmọtọ́lá jọládé ẹ̀kẹ́hìndé wọ́n nígbà táwọn yẹ̀ wọ́n ní yàkuyà wọ́n ní ọmọtọ́lá jọládé ó ní à ìwọ ọmọdé ó yá rí mi níbi iṣẹ́ mi ó dẹ̀ ti bẹ̀ ọba on future nínú skit tí Ọmọ́tọ́lá Jọládé Kẹ́hìndé tí wọ́n produce Bọ̀dá Sẹ́yìnmà ti bímọ kaba yìí gbogbo nǹkan tí ìwọ náà bá ní gẹ́gẹ́ bí ẹ̀bùn gẹ́gẹ́ bí ìmọ̀ gẹ́gẹ́ bí òye ìwọ náà bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí lẹ́nu kí ìwọ náà lè ṣe kí ni o kó o lè di ìlú mọ̀ọ́ká nǹkan tó dáa fún ènìyàn ni pé kéèyàn kó wá sáyé kó dẹ̀ bí ògolo kéèyàn fulfil purpose kò sí nǹkan tó dáa tó. tó mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín pátápátá tẹ́ ẹ bá mi wo ètò fàájì ọ̀sán lẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ti ń ṣe kí ni tẹ́ ti máa kọ sí mi lórí Instagram lórí Facebook tẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń fọ́lọ̀ mi ẹ ṣe é púpọ̀ ẹ ṣe pátápátá à ah, gbogbo yín pátá lẹ̀ ṣe o ọ̀rẹ́ pẹ̀lú ọ̀tá gbogbo yín pátá lẹ̀ ṣe tẹ̀gbọ́n tàbúrò mi o gbogbo yín pátá lẹ̀ ṣe ẹ̀yin olólùfẹ́ mi gbogbo yín pátá lẹ̀ ṣe kò sí kankan tí mo fẹ́ gbé fún yín bí kò bá kí n ṣe ọpẹ́ láìsí ẹ̀yin olólùfẹ́ mi pátápátá kò sí nǹkan kan tí mo jẹ́ kò sí nǹkan kan tí mo lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi gbogbo nǹkan táyìn náà bá gbé kalẹ̀ ayé á máa ṣùgbọ́n ẹ̀ wọ́n á máa ṣe lóore. bákan náà mo tún dúpẹ́ lọ́wọ́ ìbílẹ̀ gold ẹ ṣe lẹ́ẹ̀kan sí ẹ kú tọ́jú mi demi luxury accessories ẹ̀yin náà ẹ ṣe gbogbo ẹ̀ṣọ́ tí mò ń lò lóríṣiríṣi ẹ rí bó ṣe rí demi accessories àwọn ni wọ́n ń dábìrà nínú ayé mi ẹ̀yin náà ẹ ṣe púpọ̀ ẹ wo ọ̀pọ̀rọ̀ kágbọ̀n tó bọ̀rọ̀ bá ti pọ̀ jù irọ́ àti ìsọkúsọ ló máa ń búyọ àmọ́ tẹ bá fẹ́ àwọn aṣọ tí mò ń wọ̀ lóríṣiríṣi bóyá ẹ ni o bóyá slim ti tèmi ni o ẹ kàn sí ìbílẹ̀ gbòògùn Instagram ẹ máa rí wọn níbẹ̀ ẹ wo gbogbo nǹkan tẹ bá fẹ́ wọ́n tẹ̀ ti máa ń rán wọn kalẹ̀ mi ò fẹ́ mọ bí size yín ṣe rí tẹ́ bá ti dé ọ́fíìsì wọn lẹ́gẹ́ tẹ́ ẹ bá ṣe rí tẹ́ bá ti gbé wọ̀ báyìí ó máa dàbí pé wọ́n ti ránlẹ̀ fún yín ni nǹkan kí nǹkan tẹ́ ẹ bá fẹ́ mi fẹ́ mọ màtíríà yẹn name it ìbílẹ̀ gbogbogbò ni wọ́n ní bákan náà demi luxury accessories lẹ́ẹ̀kan sí bí ìfẹ́mọ́rú accessories tẹ̀fẹ́ kò dẹ̀ ní dúdú tẹ́ ẹ bá ti ń débẹ̀ ẹ̀yin ẹ ṣáà ti fọ́lọ̀ wọn ní Instagram ẹ sẹ́ndì DM sí wọn wọn á sọ ibi táwọn wà wọn á fún yín ní fóònù nọ́mbà wọn ẹ máa bọ́ra yín pàdé kó dá yín lójú pé gbogbo nǹkan tẹ́ bá bá pàdé lọ́dọ̀ ìbílẹ̀ vogue àti demi accessories gbogbo ẹ̀ pátápátá nǹkan tó pure ni ẹ ṣe gan ni. ẹ jẹ́ kí n máa fi eléyìí ṣe àwa ìlọ lórí ètò lẹ́ni gbogbo ẹni tó bá fẹ́ follow me up lórí ti Orísun wa gbogbo social media handles Orísun TV òun náà ni at Orísun TV tí tèmi ní Instagram at fowó of Lagos ní Facebook Fowóṣadé Adéfẹ́nwá ẹ ṣe gan ni ó dàbọ̀.